Ìṣe àwọn àpọ́stélì orí kẹrìnlá. Nígbà tí wọ́n dé Ikoniomu, wọ́n lọ sí ilé ìpàdé àwọn Júù gẹ́gẹ́ bí ìṣe wọn. Wọ́n sọ̀rọ̀ tó bẹ́ẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn Júù àti àwọn Gíríkì fi gba Jésù gbọ́. Àwọn Júù tí kò gbà pé Jésù ni Mèsáyà wá gbin èrò burúkú sí ọkàn àwọn tí kìí ṣe Júù. Wọ́n ru wọ́n sókè sí àwọn onígbàgbọ́. Pọ́ọ̀lù àti Bánábà pẹ́ níbẹ̀ wọ́n ń sọ̀rọ̀ ní gbangba ẹ̀rù kò sì bà wọ́n nítorí wọ́n gbọ́júlé olúwa tí ó jẹ́rìí sí ọ̀rọ̀ oore ọ̀fẹ́ rẹ̀ nípa iṣẹ́ abàmì àti iṣẹ́ ìyanu tí ó ń ti ọwọ́ wọn ṣe ìyapa bẹ́ sáàrin àwọn ènìyàn nínú ìlú àwọn mìíràn faramọ́ àwọn júù àwọn mìíràn faramọ́ àwọn àpòstélì àwọn júù àti àwọn tí kìí ṣe júù pẹ̀lú àwọn ìjòyè wọ́n dábàá láti ṣe wọ́n lọ́ṣẹ́ wọ́n fẹ́ sọ wọ́n ní òkúta pa nígbà tí àwọn àpọ́stélì mọ̀ wọ́n sá lọ sí lístírà àti dábè ìlú méjì ní lakonia àti àwọn agbègbè wọn wọ́n bá ń wàásù ìyìn rere níbẹ̀ ọkùnrin kan wà ní ìjókòó ní lístírà tí ó yarọ láti ìgbà tí wọ́n ti bí i ni ó ti yarọ kò fi ẹsẹ̀ rẹ̀ rìn rí ọkùnrin yìí fetí sílẹ̀ bí Pọ́ọ̀lù ti ń sọ̀rọ̀ Pọ́ọ̀lù wá tẹjú mọ́ ọ lára ó rí i pé ó ní ìgbàgbọ́ pé wọ́n lè mú òun lára dá ó bá kígbe sókè ó ní. dìde kí o dúró lórí ẹsẹ̀ rẹ bí ènìyàn ni ọkùnrin arọ náà bá fò sókè ó bá ń rìn nígbà tí àwọn ènìyàn rí ohun tí Pọ́ọ̀lù ṣe wọ́n kígbe ní èdè lakonia pé. àwọn òòṣà ti di ènìyàn wọ́n tọ̀ mí wá sáàrin wa. wọ́n pe Bánábà ní Séúsì wọ́n pe Paul ní arimé nítorí òun ní í ṣe ògbìfọ̀ ní òde kí a tó wọ odi ìlú ní tẹ́ḿpìlì sẹ́ùsì wà bàbá olórìṣà sẹ́ùsì bá mú màálù àti òdòdó jìgbìnì òun àti ọ̀pọ̀lọpọ̀ èrò wọ́n ń bọ̀ lẹ́nu odi ìlú níbi tí pẹpẹ sẹ́ùsì wà wọ́n fẹ́ wá bọ wọ́n nígbà tí Bánábà àpọ́stélì àti Pọ́ọ̀lù àpọ́stélì gbọ́ wọ́n fa ìwo wọn ya wọ́n bá pa kúrú mọ́ àwọn èrò wọ́n ń kígbe pé. ẹ̀yin ènìyàn kí ló dé tí ẹ fi ń ṣe irú eléyìí ènìyàn bíi yín ni àwa náà à ń wàásù fún yín pé kí ẹ yí padà kúrò nínú àwọn ohun asán wọ̀nyí kí ẹ sin ọlọ́run alààyè ẹni tí ó dá ọ̀run àti ayé àti òkun àti ohun gbogbo tí ó wà nínú wọn ní ìgbà ayé àwọn tí ó ti kọjá ó jẹ́ kí gbogbo àwọn orílẹ̀-èdè máa ṣe ohun tí ó wù wọ́n síbẹ̀ kò ṣàì fi àmì ara rẹ̀ hàn ó ń ṣe iṣẹ́ rere ó ń rọ òjò fún yín láti ọ̀run ó ń mú èso jáde lásìkò ó ń fún yín ní oúnjẹ ó tún mú inú yín dùn. pẹ̀lú gbogbo ọ̀rọ̀ yìí agbára káká ni wọn kò fi jẹ́ kí àwọn ènìyàn bọ wọ́n ṣùgbọ́n àwọn Júù dé láti Antioku àti Ikoniomu wọ́n yí ọkàn àwọn ènìyàn padà wọ́n sọ Pọ́ọ̀lù ní òkúta wọ́n sì wọ́ ọ lọ sẹ́yìn odi wọ́n ṣe bí ó ti kú ṣùgbọ́n àwọn onígbàgbọ́ pagbo yí i ká títí ó fi dìde tí ó sì wọ inú ìlú lọ ní ọjọ́ keje ó gbéra lọ sí Dábè pẹ̀lú Bánábà wọ́n wàásù ìrere ní ìlú náà àwọn ènìyàn púpọ̀ sì di onígbàgbọ́ wọ́n bá padà sí Lístíríà àti Ikoniumu àti Antioku ní Pisidia wọ́n mú àwọn onígbàgbọ́ lọ́kànlé pé kí wọ́n dúró ṣinṣin nínú ìgbàgbọ́ wọ́n fi ń yé wọn pé kí ènìyàn tó wọ ìjọba ọlọ́run ó ní láti ní ọ̀pọ̀lọpọ̀ ìṣòro wọ́n yan àgbà ìjọ fún wọn nínú ìjọ kọ̀ọ̀kan nígbà tí wọ́n ti gbàdúrà tí wọ́n sì ti gba àwẹ̀ wọ́n fi wọ́n lé ọwọ́ olúwa tí wọ́n gbẹ́kẹ̀ wọn lé wọ́n wá gba písídíà kọjá lọ sí pamfilia nígbà tí wọ́n ti wàásù ìyìn ní pẹ́gà wọ́n lọ sébùté ní atalia wọ́n wọ ọkọ̀ ojú omi láti ibẹ̀ lọ sí antioku ní syria níbi tí wọ́n ti kọ́ fi wọ́n sábẹ́ ojúrere ọlọ́run fún iṣẹ́ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ parí nígbà tí wọ́n dé ibẹ̀ wọ́n pe gbogbo ìjọ jọ wọ́n ròyìn ohun gbogbo tí ọlọ́run tọwọ́ wọn ṣe àti bí ọlọ́run ti ṣínà fún àwọn tí kìí ṣe júù láti gbàgbọ́ wọ́n dúró níbẹ̀ lọ́dọ̀ àwọn onígbàgbọ́ fún ìgbà pípẹ́